أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ولكن الله ذو فضل على العالمين نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز ونحن نقول ذلك ونقول بيننا وبينكم الكتب الكتب موجودة الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا والصلاة والسلام على أشرف وأفضل الأنبياء إمام المتقين نبينا وحبيبنا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tá a dá ọpẹ́ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó sọ tírà kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam al-Qur'an al-Karim tí kò dẹ̀ fi àwọn ọ̀rọ̀ tó wọ́ sínú tírà náà tàbí tọrọ àlékún ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba fẹ́ni tí ó fi ń lápọ̀nlé jùlọ fẹ́ni tí ó fi ń lọ́lá jùlọ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba anabi sallallahu alayhi wa sallam àtọ́rọ̀ àlékún kí ọlọ́run bá fáwọn ará ilé àtàwọn sọ̀hábà iná àti gbogbo ìkọ̀ọ̀kan wa náà tí àjọmọ̀lẹ́ anabi sallallahu alayhi wa sallam àtàwọn tí ó máa wá lẹ́yìn wa títí ọjọ́gbìn ìdàgbéyàmà. ìfọ́tà kẹrọ eléyìí tí a fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa táwọn dẹ̀ fi ṣe àwọn láǹfààní nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ìkan nínú àwọn ẹ̀yà wa tí wọ́n fi pàkíyèsí rẹ̀ lórí ìbéèrè tí mo dáhùn nígbà tí wọ́n bi mí nípa Sheikh Ali Al-Halabi àmú dáhùn pẹ̀lú àwọn nǹkan tí ọlọ́run ọba Allah subhanahu wa ní kó hàn sí mi nípa olùmọ̀ yìí Sheikh Ali ìgbà tí ìdáhùn yẹn tí ó jáde tí ó dé sí gbọ̀ọ́ ọmọ ìyá wa tí wọ́n pàkíyèsí mi wọ́n pàkíyèsí mi wọ́n dẹ́gbìyànjú láti fi àwọn ìpèníjà kan síta àwọn àtàhàdíyàt wọ́n dù sí mi pé kí n ṣàlàyé lórí àwọn nǹkan yẹn lẹ́ni tí wọ́n dẹ̀ ń ṣe àdéhùn ó pé tí mo bá sọ̀làyé lórí àwọn nǹkan yẹn pẹ̀lú gbọ́lọ́run lọ́wọ́ subhanahu wa ta'ala sọ àwọn ó gbìyànjú láti tún sọ àwọn ọ̀rọ̀ lórí ẹ̀ níbàámu sí nǹkan tí ó wà lọ́dọ̀ tàwọn náà ní ìmọ̀ lórí àlámọ̀rí yìí. náà ìdánilẹ́kọ̀ọ́ yìí ò bá ti wáyé ti pẹ́ nìbàdẹ̀ ti yànnàná àwọn àlámọ̀rí tí ó ṣe kókó pàápàá jùlọ àwọn nǹkan tí wọ́n béèrè eléyìí tí wọ́n fẹ́ kí àkí ṣàlàyé lórí ẹ̀ ní bá ti àwọn àlàyé yìí ṣùgbọ́n mo ní àwọn ìdíwọ́ kan ránpẹ́ bẹ́ẹ̀ àdúpẹ́ fọ́lọ́wọ́n bá lọ́sùn fáàlù tààlà tí ó tún fún wa nígbà láyè padà láti lè tó lè máa pàdé láti lè máa sọ gbólóhùn kan sí méjì lórí àwọn àlámọ̀rí tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. náà màá bẹ̀rẹ̀ ìyẹn náà àwọn ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ nípa ìfàfitì Sheikh Ali Al-Halabi sí ìlú Urdun eléyìí tí ọmọ ìyá yìí tí wọ́n tí wọ́n wọ́gi lé eléyìí tí ọmọ ìyá yìí tí wọ́n kọ̀ tọ́ à tí wọ́n jẹ́ kó yé pé àṣìṣe ni. náà máa wá sọ̀rọ̀ ráńpẹ́ lórí ẹ̀ mi ní fi bẹ́ẹ̀ pẹ́ lórí ọ̀rọ̀ yẹn nítorí pé òun gangan kọ́ ni mahalu niza bó tilẹ̀ jẹ́ pé ọmọ ìyá wa yìí wọ́n fún wọ́n mọ́rọ̀ yìí láti fi fàfáhà mi láti fi dàhálà mi tó láti fi pèmí láláì màkà nípa ẹni tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀ Sheikh Ali Al-Halabi wọ́n dẹ̀ fi ṣàfihàn mi gẹ́gẹ́ bí ẹni tí ò ní mà tó kún rẹ́rẹ́ nípa àlámọ̀rí tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ tó yóò wù mí kí n sọ gbólóhùn kan sí méjì lórí ìfàfẹ́sí Sheikh ali alhalabi sí ìlú urdun kí n dẹ̀ sọ ìdí tó fà tí mo fi ṣàfihàn wọn sílùú yẹn so bóyá tí n bá sọ eléyìí báyìí ó ṣe ṣe kí ó ṣàǹfààní fún àwa tí a ti gbọ́ ọmọ ìyá wa tí wọ́n pàkíyèsí tí wọ́n dẹ̀ fún wọn mọ́ ọ̀rọ̀ yìí láti ṣàfihàn wípé mi mọ ẹni tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ gan. náà síwájú kí n tó sọ yẹn kò kàn fẹ́ mo dẹ̀ fẹ́ jẹ́ kí ó yé wa yàtọ̀ tí ń bẹ láàrin kéèyàn máa yàn ní abala manhajù ẹni ẹ̀ pé ìlànà wúlẹ́ni yìí rìn láti fi pèpè ìlànà wúlẹ́ni yìí rìn láti fi ṣe Islam àti kéèyàn máa yàn lábala ìbò ni wọ́n ti bí ká sọ pé èèyàn ò mọ ibi tí wọ́n ti bí yàn ní ò túmọ̀ sí pé èèyàn ò mọ manhajù ẹni ẹ̀ so alámọ̀rí méjì ni tí a kò gbọ́dọ̀ dà papọ̀ nígbà tí ó bá ti yé wa wípé ẹni tí à ń sọ̀rọ̀ ẹ̀ náà ni ẹni tẹ́yìn náà ń gbọ́ yé kò jẹ́ pé ẹni tí mò ń sọ̀rọ̀ nípa manhajú ẹ̀ yíyàtọ̀ fún ẹni tí ẹ̀yin sọ̀rọ̀ nípa rẹ̀ tí n bá tiẹ̀ ṣe àṣìṣe lórí ibo ni wọ́n ti bí Sheikh Ali Al-Halabi èyí ò túmọ̀ sí pé mi nímọ̀ nípa ní tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lórí wọn nítorí pé kì í ṣe nǹkan tí ó kàn mí ó dẹ́n ṣe nǹkan tí èmi fẹ́ ṣàlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn àbí nínú ìbéèrè tí wọ́n bi mí léèrè yẹn òun náà ni ibi tí wọ́n ti bí Sheikh Ali Al-Halabi ni mo fẹ́ ṣàlàyé mo kàn fi bẹ̀yẹn wọlé ọ̀rọ̀ ni so ìtẹ́ni fẹ́ sàlàyé gangan tí wọ́n dẹ̀ bí mílẹ̀ gangan òun náà ni manhajú Sheikh Ali Al-Halabi so ìyẹn ní ìjẹ́jẹ́ ní ibi tí ìfàǹfà ti wáyé so káwá máa lo tí Ah, alìsàfi ti sheikh ali alhalabisi ìyẹn túmọ̀ sí pé mi mọ ẹni tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ nìyẹn à eré báyìí ìdáwọn òru ni tí a ò retí rẹ̀ lọ́dọ̀ ẹni tí a bá ń pe àpèmọ́ra yìí màmá irú eléyìí náà ṣẹlẹ̀ sí ọmọ ìyá wa tí wọ́n pàṣẹ sí iná sísà kání sheikh abdulhafiz sanimola abu hanifa tí wọ́n ń sàfáhà wọn wọ́n ń jà hálà wọn wọ́n ń pè wọ́n láláì màkan wọ́n ń pè wọ́n láláì aláì aláìrínà aláìlájú lórí wípé wọ́n pe ọ̀rọ̀bí kílẹ̀ pé ọ̀rọ̀bí ìnùsùlẹ̀ wọ́n fi alif àti láàmù sí ọ̀rọ̀bí ẹ̀ wọ́n pè ní ọ̀rọ̀bí ìrú ìbùnúsọ́dí so olùpàkíyèsí yìí wọ́n tún pàkíyèsí àṣírí àjẹlẹ̀ pé tanimọ̀lá Abu Hanifa hafizallahu ta'ala wa ra'a wọ́n pàkíyèsí wọn lórí eléyìí náà pé orúkọ yẹ kó jẹ́ Ar-Rabi' ibn Subayh ibn Sabih wọ́n ní kìí sọ Rabi' ibn Subayh ó dùn mọ́ mi pé Sheikh Abdul Latif tanimọ̀lá Abu Hanifa hafizallahu ta'ala wa ra'a wọ́n ti yànnà náà yìí mà lórí ọ̀rọ̀ yẹn mú dẹ̀ nígbàgbọ́ wípé ọmọ ìyá wa yìí àwọn náà ò ti gbọ́rọ̀ yẹn àmúlẹ̀ wípé wọ́n sàlàyé wọ́n dẹ̀ fún wọn léṣe ọ̀dà mufhima ní ìfèsì eléyìí tí yóò tí yóò panilẹ́nu mọ́ lórí irú àwọn nǹkan yìí torí pé wọ́n fìmọ̀ sọ̀rọ̀ kọ́lọ́mù bàbá subhanahu wa ta'ala kọ́ àlékún dáadáa wọn wọ́n fi ọ̀rẹ́ lẹ̀ wípé orúkọ ẹni tá à ń wí wọ́n máa pè ní ọ̀rọ̀ bíi ẹ̀ bìdúnì tààríf láì fi alif àti wọ́n dẹ̀ máa ń pè ní Ibn Subayh bí bomi al-muhmala pẹ̀lú ká fún fọ́ọ̀dì yẹn ká fún ní boma so láti lè ṣàtúnṣe ọmọ ìyá wa tí wọ́n pàkíyèsí wọn lórí nǹkan yìí bẹ̀sìlì tẹ́nìkan fẹ́ lò ní ọ̀rọ̀ yẹn ni pé so wọ́n fi yẹn náà wọ́n fi sàfáhà Sheikh Abdulaziz tanimọ̀lá pé ajẹ́pẹ́ wọn ànímọ̀ nípa Rabi' ibn Subayh yẹn nítorí pé wọ́n pè ní Rabi'u ibn Sulayh wọ́n pè ní Ar-Rabi'u ibn Sabih so kó ti kó ti yẹ pé àwọn gẹ́gẹ́ ni wọ́n ṣe àṣìṣe àwọn gẹ́gẹ́ sì ni wọ́n gbégbági lórí ọ̀rọ̀ orúkọ ẹni yìí lábẹ́ náà ni wọ́n ṣe ní sàkání tèmi náà wọ́n nígbà tí mo ti fi ṣe àfitì Sheikh Ali al sí ìlú Urdun nìyẹn ó túmọ̀ sí pé mi mọ̀ nípa ẹni tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ nìyẹn àti pé mi mọ̀ nípa Sheikh Sheikh ali alhalabi yẹn so nígbà tí n ṣe mọ̀ nípa rẹ̀ yẹn kò lẹ́tọ̀ọ́ kí n sọ̀rọ̀ nípa wọn so eléyìí náà àṣìṣe ńláńlá ni náà àṣẹ fi rí ọ̀nà tí a máa ń gbà tí a fi ti èèyàn sí inú ìlú ó sí oríṣiríṣi ìgbà míì a máa ń ṣàfihàn èèyàn sí inú ìlú bí àtìbárì nasab ní ìwòye sí àwọn èèyàn rẹ̀ níbo làwọn ọ̀ràn rẹ̀ ti wá tó bá yẹ pé ìṣẹ̀báhùn nẹ́sàbù ni afẹ́fi ṣe àfitì tábáfẹ́ ní àkàkún tàbí fẹ́ fi ìran ṣe òṣùwọ̀n ibi táti àfitì àṣẹ Ali alhalabi halabi sí àjẹsí pé a ṣe àfitì wọn sí ìlú kàtàǹpẹ̀ ní Yafa ní Palestine eléyìí ni ọmọ ìyá wa tí eléyìí ni ọmọ ìyá wa tó ń pàkíyèsí ẹni tó fẹ́ fi ran ilẹ̀ nìyẹn ìgbàtà fẹ́ jẹ́ kí ó yé wa náà nìyẹn pé Sheikh Ali alhalabi halabi ọmọ Yafa ni wọ́n ní àfàlẹ́ spain tó tẹ́bá wí eléyìí náà rí ẹgbà tó nítorí pé ìkebáàrù nasab lẹ́sí sí àfi ti Sheikh Ali Al-Halabi nìyẹn ṣùgbọ́n tó bá ṣe ìkebáàrù wọn bí ìkebáàrù hijra ẹni tó bá ṣe kílẹ̀ ń pè ẹni tí ó bá ṣe àfi wọn bí ìkebáàrù hijra ní ìwòye sí ibi tí wọ́n padà ibi táwọn òbí wọn tí wọ́n padà kú lọ ó lè kàfi tí wọn sílùú Urdun nítorí pé àwọn òbí wọn wọ́n padà kúrò nílùú Yafa wọ́n dẹ̀ kó lọ sí ìlú Urdun kódà nígbà tí wọ́n fi kó lọ sílùú Urdun rèé wọ́n àti ìbí àṣẹ Ali Al-Halabi tó lẹ́yìn ọdún kejìlá tí wọ́n dé ìlú Urdun ni wọ́n tó bí àṣẹ Ali Al-Halabi wọ́n bí wọn sí ìlú Urdun nítorí ẹ̀ bá tó fẹ́ ṣe àìkèbá a bá fẹ́ ṣe kílẹ̀ ń pè járe tá fẹ́ ṣe àìkèbá òun mọ́kọ́fì ọ̀rọ̀ tàbáfẹ́ lákàkún fún ibo ni wọ́n bí sheikh ali alhalabi sí àtúnlẹ̀ sàfihàn wọn sí ọdún ní àìṣèlárí mọ́sítọ́pù ẹ̀rọ ní ìbámu sí pé ibi tí wọ́n bí wọn sí ni ibẹ̀ náà ni wọ́n ṣe ń gbé ibẹ̀ ni wọ́n ti kẹ́kọ̀ọ́ náà yóò wù mí kí n fún wa ní àwọn ẹ̀rí méjì kí n dá wa padà sí àwọn ìpìnlẹ̀ méjì lórí ìfẹ́ àfitì sheikh ali alhalabi sí ìlú Urdun eléyìí tẹ́ ní sàfihàn wọn sí ibẹ̀ náà tí a bá lọ wo al-mawqi' rasmi al rasmi àti ti yẹn ni pé official kílẹ̀ ń pè al-mawqi' rasmi kílẹ̀ àwọn ń pè àwọn òbí là ilé e, tó jẹ́ àì kílẹ̀ àwọn òbí lẹ́mí ṣẹ̀fọ́n rájì mọ́kìmù yẹn ló fẹ́ ló fẹ́ sápá mi lórí èèyàn náà ni pé ibi tí ẹ̀rì lọ wù tó jẹ́ tó wà ọ̀fíṣíà tí ó jẹ́ tó jẹ́ méèlì Sheikh Ali Al-Halabi tí ó jẹ́ kílẹ̀ ń pè àwọn òbí lẹ́mí ṣẹ̀fọ́n rájì náà tó jẹ́ táìtì wọn alhamdulillah tó jẹ́ official site site wọn alhamdulillah alimoke ọ̀rọ̀ sí wọn official site wọn títí sheikh ali alhalabi gẹ́gẹ́ tó tí wọ́n pè ní alhalabi.org tábàlọ́wọ́ ibi bẹ̀ tó wá bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bẹ̀ so mo wọ́n ní alhalabi uh, 2010 at hotmail.com tábàlọ́wọ́ ayé yìí nígbà tó ń sọ̀rọ̀ yìí nípa sheikh ali alhalabi tó níbi bẹ̀ wọ́n wọ́n sàlàyé ìkà tí mo sọ yìí ìgbà tí wọ́n fẹ́ sàlàyé nípa ṣe wọ́n ní nasabuhu wà ní ìsìbátòhù wọ́n fẹ́ sọ fún wa nípa ìran ibi tí wọ́n ti jáde wà ní ni sibatuhu won fe àti ìlú jade won ni sibatuhu tí a lè kàfíṣe wọn sí wọ́n ní wọ́n sheikh salafi al-asari صاحب التقانيس المنهجية والتحقيقات العلمية العزيزة alì بن hasan بن علي bun abdulhamid abulharis aliyafi mambata aliyafi mambata so gbàtàdà ọkọ̀ wọn tán wọ́n ní ọmọ yáfà ni wọ́n mambata níbi tí àwọn ìyàwó wọn ti wù ní ẹ níbi tí wọ́n ti wù ní ẹ alhalabi nisbata wọ́n ní halabi ni wọ́n so ní nisba tàbátẹ́ sàfitì wọn so al-ordu ní bákanáà rí tọ́ yẹ pé a fẹ́ tàbí tí wọn gàjẹ́bárì hijra a pè wọn ní orduni al-orduni so tí a bá lọ wo official site tí wọn alimọ̀kí rasmi ti sheikh ali alhalabi abarot musa yìí bẹ́ẹ̀ ó túnmọ̀ sí pé ẹni tó bá fi àfi tí wọn sí ìlú ordun gàjẹ́bárì hijra àjẹsẹ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ò tí ì jayọ̀ pa nítorí pé ibẹ̀ làwọn òbí àwọn òbí wọn ibẹ̀ náà padà kó lọ bàbá wọn àti bàbá bàbá wọn wọ́n padà kúrò ní ìlú Yafa nígbà tí àwọn Yahoo tí wọ́n ja ìlú Yafa lógun tí ìlú Yafa rọrùn láti dé mọ́ so bàbá bàbá wọn wọ́n mú bàbá wọn wọ́n lọ sí ìlú Urdun so wọ́n dé ìlú Urdun ní ọdún kílẹ̀ ń pè 1948 ni wọ́n dé ìlú Urdun ní miladi eré tó ṣe déédéé 1368 ní hijiri so nígbà tí àwọn yahoo tí wọ́n ja ìlú yafa lógun so wọ́n kúrò nílùú yafa ní 1368 hijiri eléyìí tó ṣe déédéé 1948 miladi so ọdún tí wọ́n dé lu yẹn nìyẹn wọ́n wá bí Sheikh Ali Al-Halabi ní 1380 eléyìí ṣe déédéé 1960 òun wọ́n bí wọn tẹ́tàbá wo tabawo thirteen forty tabawo thirteen sixty eight sí thirteen eighty àríkọ́dún méjìlá ló wà ń bẹ̀ àti tabawo nineteen forty eight sí nineteen sixty àrí pé ọdún méjìlá ló wà ń bẹ̀ tó túmọ̀ pé ọdún méjìlá lẹ́yìn ìgbà tí wọ́n dé ìlú Urdun ni wọ́n bí Sheikh Ali Al-Halabi ṣe náà eléyìí báyìí mo fi ṣàlàyé fún wa wípé tí a bá pe Sheikh Ali Al-Halabi ní Urduni tàkùn ní ọmọ Urdun باعتبار الهجرة وباعتبار مسقط الرأس ní ìwòye sí pé ibi táwọn òbí wọn padà sí hijrọ́ lọ nìyẹn táàtì wòye àti ní ìwòye sí pé ibi tí wọ́n bí wọn sí yẹn èdè wa ibi tí wọ́n lẹ̀ fi ń lò fẹ̀mí nìyẹn èyí báyìí kí túmọ̀ sí pé àtàyè màkan nípa Sheikh Ali Al-Halabi gẹ́gẹ́ bí ọmọ ìyá wa ṣe ń fi rìn lẹ̀ èdè wa nìyẹn tó nǹkan tọmọ ìyá wa fẹ́ jẹ́ kó yé wa àtúnṣe tọmọ ìyá wa lè fẹ́ tó fẹ́ tán fẹ́ túnṣe àti àkíyèsọ́mọ̀ yàrá fẹ́ pè wá sí òun náà ni wípé ọmọ Palestine ni wọ́n nítorí pé ibẹ̀ ni ìran wọn ti ṣe kí ibẹ̀ ló ti jáde so ìlú Yafa ni ìlú wọn ní ilẹ̀ Palestine so eléyìí tí ọmọ yàrá sọ yẹn náà so nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni tí ò ṣe tí ò ṣe jiyàn so òun gan ló sì fi ń ló sì fi ń lágbára jù nínú nísìbà nínú ìsàfitì èèyàn tó jẹ́ báyìí bó tilẹ̀ jẹ́ sí wípé èèyàn lè tàbí tìyàn sí ibi tí èèyàn padà ń gbé náà àbí tábìyàn sí àbí tí èèyàn ti padà ń tẹ̀lé tí ó yí báyìí sìn nítorí pé títí dè ní a máa ń fi àpè mọ́ Madina máa nàbì sallallahu alaihi wasallam máa ń nà pé ànàbì sallallahu alaihi wasallam kì í ṣe ọmọ Madina a ní alimadina tún nabawiyya a ní Madina tànàbì sallallahu alaihi wasallam ànàbì òkè ń sọmọ Madina ọmọ makara nàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n bí wọ́n ti bá rí pé Madina lànàbì torí bẹ̀rẹ̀ anẹ́bí sallallahu alaihi wasallam lè padà kú sí wà lè wọ́n torí àwọn máa ń ṣe àfihàn Madina sọ́dọ̀ anẹ́bí sallallahu alaihi wasallam tó yẹ ní ìfẹ́ pẹ́ lórí ẹ̀ torí pé kódà bọ́ mọ̀ ìyáwá bá tó fèsì lórí eléyìí tó láti tún jiyàn síwájú tó pẹ̀lú gbọ́nà wà lọ́sùn fáàlọ̀ tààlà èmi ò ní jiyàn lórí yẹn mọ́ nítorí wípé ìyẹn kọ́ ni in tí a nípa rẹ̀ manhajú àṣe Ali Al-Halabi gángan ìnìkan tàbí sọ nípa rẹ̀ ìyẹn sì ní nǹkan tí ìbéèrè tí ó dálé lórí torí bá ní sí ààrẹ torí pé káàmọ́ fún Sheikh Ali Al-Halabi ọmọ Urdu ni wọ́n àbọ́mọ Yafa ní Palestine ni wọ́n ṣé yìí ní ṣe pẹ̀lú eh, manhaj wọn àbó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wọn tó sọ wọ́n di eh, sọ́kọ̀ wọ́n jẹ́ ní eré àbọ́sọ wọ́n jẹ́ ní ibú torí bá ní sí so al-ardu la ahadan al-ardu la tuqaddisu ahadan ìlú kì í sọ ẹnìkankan jẹ́ ní mímọ́ kò lè kẹ́sàn ẹnìkankan jẹ́ ní eré so Ah, nítorí ẹ̀rí kápẹ́ wọn lọ́mọ Palestine àbí kápẹ́ wọn lọ́mọ Urdu èyí ò fẹ́ nílapa kankan kò nílapa kankan sí ẹni kan tí kò fẹ́ nílapa kankan lórí manhaj wọn eléyìí tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lórí manhaj wọn eléyìí tán béèrè lọ́wọ́ mi nípa rẹ̀ tí mo bẹ̀ sọ tí mo mọ̀ ṣé ibà yìí sì ṣùgbọ́n ní ẹnu bí ìbéèrè ṣe gbà mí ní ààyè mà torí pé ìbéèrè mi ń dáhùn kì í ṣe àyè bí tí mo ti fẹ́ tẹra lẹ̀ ṣèyí gbogbo wọn ládẹ máa bí àwọn àfáà ṣe máa ń dáhùn ìbéèrè nígbà tán bá dájú ìbéèrè kọ wọn نعم نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان رحمه يقول أجداد بيننا وبينكم الجنائز ونحن نقول ذلك